kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn orúkọ mi ni Idris Busari olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà ètò wa tòní dálé lórí kíkọ́ ilé aláǹfààní tó ń fini lọ́kàn balẹ̀ láti gbé ìgbé ayé ọ̀tun èwo ni ká fogún ọdún kọ́lé ká tún fọgọ́rùn-ún ọdún ṣètọ́jú rẹ̀ àǹfààní wo ló wà nú ẹ̀gbọ́n àbẹ́ ẹ̀gbọ́n ẹ yá mi létí yín kẹ̀jẹ̀ ń sọ fún yín nípa ọkọ̀ ayé earthship ọkọ̀ ayé ni àwọn ẹ̀yà ilé tó fara pẹ́ ibùgbé ìyá ọ̀ṣun ní ìlú òṣogbo ọkọ̀ ayé ni ilé aláràbarà tó ń tọ́jú àwọn ẹni tó ń gbé nínú rẹ̀ pẹ̀lú ìpèsè iná ìpèsè omi ìpèsè oúnjẹ àti ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn ilé tó mọ ìwọ̀ tó ìwọ̀n sí nínú ọyẹ́ àti nínú ooru irú ilé bẹ́ẹ̀ lóhùn mi o ìpàdé wa bí oyin lọ́sẹ̀ tó ń bọ̀.